محمد صلى الله عليه وسلم آه، باب العدة والإحداد قال فلك تتنو تقضي وقبعك ìyàwó nígbà tí ọkọ bá kú fẹ́bẹ̀rẹ̀ báwo ló ti ṣe ẹ̀dá rẹ̀. عن عائشة رضي الله عنها حديث يبرد يا وعائشة وبرد نفسه قالت sọ pé onírọ́ kò bàrí irọ́ onírọ́ pa bàrí irọ́ láti láì lọ́sọ̀rọ̀ láti lọ́wọ́ àwọn àlọ́tọ́lá alábẹ́rẹ́ ló pa láti أن تعتد بثلاث حيل النبي صلى الله عليه وسلم قال كي أسعد عليه mẹ́ta nígbà tí ọkọ rẹ̀ kọ́lẹ̀. رواه ابن ماجه ورجاله ثقات ولكنهم معلول أفرى ابن ماجه ضد حديث الرواء وصلي أو شوجة رواة لحديثه التي afakatani ọ̀nà gbogbo ọgbẹ́ ṣẹlẹ́fù náà ọ̀nà ìlà. Àlùmọ́hìn ìkọ́kú anábì sọ̀lọ́lá ìkọ́kú àìsàn sọ́gbà yìí bẹ́ẹ̀ náà ni obìnrin tí ọkọ bá kọ kalẹ̀ òun ló sọ ìdá tó ọkọ̀ lókọ̀ kì í ṣe pé òun ló kúrò fún pípọ̀ ọkọ̀ lókọ̀ kalẹ̀ bẹ́ẹ̀. lónìí yìí yóò ṣe èkó oṣù mẹ́ta ní ọ̀dọ̀kọ̀ rẹ̀ ọ̀làkùnrin ẹ̀dà ṣùgbọ́n pé kò ní ìgbẹ́. والله تعالى على المصواب وصلى الله على نبينا محمد وعلى وصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب السلام عليكم ورحمة الله وبركاته ما قلبت ما ba sai ba mata bude man siya sai ba sai ba shi bude man siya eh eh kun wuri sai ba ka ba ka okay ba kai wo sana bi shi sai kiri ba mutan ojú ma wa lẹ́rì egbò lè sí gbogbo ti yọ lọ sọ́ra ẹni sẹ́yìn àmọ́ tí bá ṣe léyìn kí wọ́n fi ṣòwò sáré bóyá ọgbọ́n kí wọ́n ṣe gbogbo bá náà bẹ́ẹ̀ ṣe ẹ̀rọ àdáka àkóso lọ́kàn ìṣàlá. Àlékún sàlá sọ̀lá. Kò sí parí dàbí. Obìnrin tí ọkọ rẹ̀ kú tí kò sí parí ẹ̀dá àwọn àlùkò ń jáde ń lọ ń bọ̀ ó lè jáde tí wàá náà kò ní sọ pé kò lè jáde ṣẹ́gẹ́ ti ní ṣe bóyá bó bá jáde kò ní jẹun àkọ́mọ́ tó kú lọ́nà tí wọ́n lè ṣe kọ́ tó ṣe lọ́nà والله تعالى سبحانك اللهم وبحمدك وعليكم السلام ورحمة الله نعم L gbogbo náà gbà lórí ọjọ́ tó ti kọ́ lẹ̀ àwọn òde ilẹ̀ tó wà lọ rè àlàjú lò rọrùn lélẹ́yìn o alákọ̀ọ́kọ́ obìnrin tí ọkọ rẹ̀ kú tẹ́lẹ̀kì ní ìjìnlẹ̀ rẹ̀ òun ò ní kò nídìí kó ń lo oṣù mẹ́rin àtọ́jú mẹ́wàá wá ti lo forty days ìdájọ́ ọ̀tọ̀ ara wọn nù àbí. ẹ̀sán ṣe ń lò yìí. ó sọ pé àwọn náà pé gbogbo ni ó lórí sí ìsọ yìí haramu ni àbí. tọ nǹkan tí ò da ni tí ò bá ti so igi kìí ṣe ìyàwó rẹ̀ náà nù gbogbo gbogbo sọ̀rọ̀ tí wọ́n ń lò nígbà tó ń lò ní ìdílé náà wọ́n ń ṣe wá jẹ́ pé n táǹkò ní yìgì ni o wọ́n ti fẹ́ra wọn ni pé ó fún lóyún wọ́n sì lè kó lé wọ́n ti kó dáadáa náà lẹ́ lọ. wọ́n á lọ máa ń fa omi wa kọ́kọ́ tó wá kú gbogbo ìgbésí àwọn tó máa ń lò sí náà ni. wọ́n ló fi jẹ́ pé àwọn sílẹ̀ náà kù sọ́dọ̀ àwọn òbí àwọn òbí tó bá yẹ kó ti síbà ń tó yẹ kẹ́kẹ́ kó mọ̀ ọ́ lọ náà ni kó mọ̀ tó dákún ìyà wípé àwọn èèyàn mọ ìyà pé báyà yà ń bẹ lálẹ́kẹ̀ẹ́ àmọ́ sí ẹ̀fẹ́ jẹ pẹ́pẹ́ pẹ́pẹ́ pàwọn fẹ́ mú un lọ ní ìjọba tó lọ bẹ́ẹ̀lì ẹ̀ pé ó tẹ̀lé òtọ́ àmẹ́mọ́ tí ó jalè ó fún àwọn fámìlì wọn adáwó jọ pé ẹ̀já lọ bẹ́ẹ̀lì rẹ̀ ẹnu bí ó rèpù tó bá rèpù tó máa mú tọlọ́pàá ó fún láwó jọ náà lọ bẹ́ẹ̀lì rẹ̀ so ó yẹ kẹ́ bẹ́ẹ̀lì wọn mú tẹ́lẹ̀ ìlú ọ̀dọ̀ ọlọ́run pé kọ́ tó ti ṣe kéèkì náà ẹ̀ ti ti tó bá ti wá bímọ tán tí ó bí ẹ wá so yìí rẹ̀ mọ́ kún lọ́mọ rẹ̀. èyí ẹlẹ́ẹ̀kejì pé ẹni tọkọ rẹ̀ ti kú wọ́n sì ti kọ́ra wọn lẹ́tẹ̀ tẹ́lẹ̀ nígbà tí kọ̀ọ̀rọ̀ lẹ̀ kò sí kankan láàrin yín lọ. ọkọ wa kú ìwọ náà tó wá kó wálé ọkọ kò sí tó burú gbà tó kú tó kú náà ọwá kí wọn bẹ ó bímọ o kò bímọ ó lè wá kí wọn ẹ̀pẹ̀lẹ́ o ẹ̀kú rọ̀jú o ọmọ bàbá foríjì òun náà ṣe gẹ́gẹ́ bí ojúṣe mùsùlùmí ni kò sojúṣe ẹbí tó kíkó sóòlù ẹbí wọn lọ́dọ̀ ti kọ́ra wọn nínú tí wọ́n sọ̀rọ̀ ẹdẹ bí òun náà ní nìka nìka òun tiẹ̀ sábà ti ti kọ́ọ̀tì kò sẹ́ni wọn náà ká tó wá ní pé ó tún wá lóde tọ̀ torí kó tún lọ sí bẹ́ẹ̀ ó tún wá ṣe ó tó lápò yín àbí ẹbí lápò yín ó tún wá kó ó tún wá lọ pọ́ọ̀tì dé nílé ọkọ sí ẹgbẹ́ kòkòrò kọ̀ọ̀kan rẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ọkọ̀ tẹ̀lé ọ̀sán tó ń lé súnà wọn ni ó ló máa lọ́nà dáradára ni o gbogbo léyìí ìwà tí ọ̀dà ni kẹ́yìn sí kágbójú sílẹ̀ ló dáa yìí. ló parí náà ọ̀sán. tọ́kùnrin bá tọ́kùnrin bá kú àbí tó bá lo tó lo àkọ́kọ́ à ń lè pé kó fi dárò ọkọ ẹgbẹ́ gírísì ní kó fi dárò ọkọ rẹ̀ tó kú tó bá níbi òun lọ́pọ̀ pé lè nínú tó wọnú okú àlẹ́ ẹ̀dá wọlé ẹ̀dá rẹ̀ ìdáàdù ni pé yóò fi ọ̀sán ṣíṣe yóò fi kalẹ̀ à ń lo yẹrin à ń lo chain à ń lo kojú à ń makeup gbogbo àwọn kan à ń gẹ̀gẹ̀lẹ̀ yáyáyá ló kà sílẹ̀ wọ́n ló kọ́ wọn kan wọ́n ló kọ́ wọn sọ́dọ̀ tí o but kó fi ọ̀sán ṣíṣe lẹ̀ látara pé kó fi dárò àìsàn ìjọ ń gbé ti fẹ́ gbé náà kúbà náà màtí jẹ́ ń bẹ́lẹ́ arákùnrin yìí ṣé kókò lóyún tó bá lóyún oyún tí ò bá yọ láàrin oṣù kan tí ò yọ láàrin oṣù méjì tí o yọ láàrin oṣù mẹ́ta bá ti kó yan fẹ́lẹ́ tó ẹ̀dùnmọ̀ láàrin oṣù mẹ́rin ẹ̀dùnmọ̀ bá ọdún kiri kiri pé à nǹkan bẹ lára ìyá yìí wallahu ta'ala àlàyé sọ̀rọ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته